a ya 53 roberta na a ma nna oluwa wa a bima anzalita a a gbagbọ́ ninu nto so kalẹ̀ inye alighine gịịlụ na rosu olo a site li o jise naa inye anabi enyi ta ọmọ mariamu ọwụwa mebidaya naa ni wọn n saduwa bee fapitogunanma a sha ahidi nítorí náà kọ wá mọ́ àwọn olùjẹ́rìí kọ orúkọ tiwa náà ma ara àwọn tí wọ́n jẹ́rìí ànábì pe pé ó jíṣẹ́ tó fi rán aya fifty four wàmákàrú wàmákàrà lọ́ọ̀hù wàlọ́ọ̀hù khairu limakirin àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n gba Ìsá gbọ́. wà mákàrú wọ́n dẹ́ṣẹ̀ wà mákàrà lọ Allah sì dẹ́ṣẹ̀ wallahu khairu limakirin Allah lóore ju àwọn adẹ́ṣẹ̀ lọ. Allah ó lóore ju àwọn adẹ́ṣẹ̀ lọ ète tí àwọn Israel dá ni pé wọ́n san ọ̀nà ní bòńkẹ́lẹ́ láti mú ẹ̀yìnsá kan mọ́ igi àgbélébù aláwọ̀ náà wá sá ọ̀nà láti fi kàńtà ète wọn ló fi ní wàmàkàrà lọ aláwọ̀ sọba eléte ṣùgbọ́n ohun tí wọ́n se àwọn tètè ṣẹ́sìmọ̀ ẹ̀ ń bá tètè yóò rin ìrìn àìmọ́ yóò rin ìrìn tí kò ní fẹ́ kí àwọn èèyàn ó mọ̀ póhùn rìn ìrìn ìbòǹkẹ́lẹ́ wọ́n plot láti wá Jésù mú kàn má gbélébù aláwo náà wá plan láti fi kanta plan tiwọn plan ọlọ́run ó sì lóore ju plan àwọn adẹ́tẹ̀ lọ. ẹ jẹ́ ká wá wo plan ọlọ́run ní àyà 54 ìkọ́lá lọ́ọ̀hù ya ìyìnsà ẹ rántí nígbà tí Allah sọ pé yá ìyìnsà ìsá o jésù o ìní mùsàwáfíkà dájúdájú èmi máa gbà ọ́ kúrò lọ́wọ́ wọn pátápátá èmi máa gbà ọ́ kúrò lọ́wọ́ wọn pátápátá ìtumọ̀ mẹ́ta ni gbogbo tàfàsírù mú wá lórí gbólóhùn ìní mùtàwàfíìkà mi ò ní tú àlàyé rẹ̀ sílẹ̀ lónìí ó dọjọ́ mi ṣùgbọ́n mo fẹ́ sọ lérè pé àwọn kan túmọ̀ sí pé èmi mùtàwàfíìkà dájúdájú èmi yóò kùn ọ́ lóorun èmi yóò fi oorun kùn ọ́ àwọn kan túmọ̀ sí pé èmi mùsàwà píkà èmi yóò gba ẹ̀mí rẹ èmi yóò gba ẹ̀mí rẹ èmi yóò pa ọ́ ìtumọ̀ kẹta ni pé èmi yóò gbà ọ́ kúrò lọ́wọ́ wọn èmi yóò gbà ọ́ kúrò ní ọwọ́ wọn ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ní bí ó ṣe lọ àwọn tí wọ́n túmọ̀ sí pé èmi yóò fi orun kùn ọ́ wọ́n ní nígbà tọ́lọ́run fẹ́ gbé yísà kúrò lórí ilé ayé ó fi orun kùn ún kó má bàa rí ìrìkúrì láàrin sámà àtilẹ̀ kó mọ́ bá ẹ̀xpíríẹ́nsì àwọn nǹkan àjòjì ṣe mọ̀ pé bíyàn bá sẹ́rìn àjò tọkọ̀ gbéra tàbí tí plane gbéra tíyàn sùn lọ tó jẹ́ pé nígbà tọkọ̀ tó dé ibi tíyàn ń lọ nìyàn tó tají ìyàn ní mọ̀ tó ń ṣẹlẹ̀ nínú mọ́tò tàbí ní òde mọ́tò so pé ọlọ́run fi oorun kùn àwọn tó sọ pé èmi yóò pa ọ́ àwọn fi kún wípé pípa tọ́lọ́run sọ yẹn ọ̀rọ̀ yẹn kàn wá níwájú ni ikú yẹn ò tí kò lórí Ìsá ọmọ Maria wọ́n ní àwọn ọ̀rọ̀ míì tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ kà ọ̀rọ̀ wàrọ̀ ọ̀fẹ̀hún ka èmi yóò sì gbé ọ wá sókè lọ́dọ̀ mi wọ́n ní tẹ̀sídìímù wà tààkìrù ló ṣẹlẹ̀ nínú gbólò yẹn yẹn ni pé tó yẹ kó wá wá níwájú tó yẹ kó wá níwájú ló wá gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú èdè lárúbáwá wọ́n ní bíṣẹ̀lẹ̀ ṣe lọ gan ni pé ìwọ Ìsá èmi yóò gbé ọ kúrò lórí ilẹ̀ wá sínú sọ́mà lẹ́yìn náà èmi yóò pa ọ́ lásìkò tí ọjọ́ ọkú tí mo kọlé ọ lórí tọba tó ṣẹ́wádìí túmọ̀ kẹta sẹ́mi lò nínú tẹ́rìjàmà Qur'an ni ìtumọ̀ tó sọ pé ìní kọ̀ọ̀bí dùkà èmi yóò gbà ọ́ kúrò lọ́wọ́ wọn ìtumọ̀ yẹn ó wá kó ìtumọ̀ méjèèjì àkọ́kọ́ sínú aláwo gba àmẹ́bí yìí sá kúrò ọgbà là ọgbà kúrò ní ọwọ́ àwọn Ísírẹ́lì tí wọ́n dètè ọgbà kúrò lọ́wọ́ wọn táàbùrú kankan fi ṣẹlẹ̀ sí nígbà tó wá gbà kúrò lọ́wọ́ wọn yẹn lásìkò tó ń gbà kúrò lọ́wọ́ wọn ó wà nípò ẹni tó sùn. nígbà tó dé tó gúnlẹ̀ sínú sẹ́mà ọ̀tàjì nígbà tó bá tó àsìkò tí ó padà sọ̀kalẹ̀ yóò sọ̀kalẹ̀ lẹ́yìn náà ikú tí máa kò lé ẹ̀dá lórí yóò ṣẹ̀ṣẹ̀ wá èmi yóò gbà ọ́ là kúrò lọ́wọ́ wọn màá gbà ọ́ kúrò lọ́wọ́ wọn pátápátá ìtumọ̀ tí ẹnìkan kà nìyẹn ọ̀kan nínú àwọn oníkọmparétífù tí ò lè dá ní kàyẹjú tí ò lè dá ní túmọ̀ kò lè dá àdìsí kà kò lè dá túmọ̀. kò lè dá síra ìsìláàmù kà pẹ̀lú èdè ìsìláàmù èdè ànábì à ń bọ̀ sí bọ̀ sí pé yóò túmọ̀ rẹ̀ ó sì ti sọ̀rọ̀ ẹ̀ di yùsáàsù ó sì sọ̀rọ̀ ẹ̀ di dókítọ̀ ohun tó rí nìyẹn tí mo tú jáde tó fi wá bá mi pé ìsùkùtù ni mo tú. tó ní ìtùkùtù ni mo tú torí pé àlòkùránì tí wọ́n túmọ̀ sédè Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn bàbá ṣe ìtumọ̀ ikú ni wọ́n túmọ̀ síbẹ̀ òun ò mọ̀ pé nígbà tí ò lè dá sí àkà kò lè dá sí ràkà òun ò mọ̀ pé ibi táwọn bàbá ti yọ ìtumọ̀ èmi yóò pa ọ́ kò mọ̀ pé ìtumọ̀ mẹ́ta ló wà bẹ́ẹ̀. tí àwọn bàbá mú ọ̀kan ń bẹ̀ tèmi náà mú ọ̀kan ń bẹ̀ àmọ́ ń gbàtà aláìmọ̀kan rẹ̀ ọmọ sọ̀rọ̀ tí aláìmọ̀kan rẹ̀ tí ọmọ sọ̀rọ̀ lórí social media àà ìgbàwà lọ́wọ́ àbúrò ìmọ̀ o ó ti dàtúmọ̀ kùránì wú o ó ti ba ìtúmọ̀ kùránì jẹ́ o igbe tó kù ti ń pariwo nìyẹn ìbá lè dá tírà kà àwọn tírà tí wọ́n fi ṣe àlàyé alukur'an tá à ń pè ní tefsir ìbá lè dá ọ̀kan nínú wọn kà ìbá mọ̀ wípé ìtumọ̀ tí mo túmọ̀ rẹ̀ yẹn kìí ṣe ìtumọ̀ tí mo tí mo fún un látọ̀dọ̀ ara mi bí kò ṣe ìtumọ̀ sí àwọn àgbààgbààgbà fáà inú ìsìláàmù tí wọ́n ti túmọ̀ ìnímùtàwàfíkà sí wípé ìnímùtàwàfíkà o ìtumọ̀ mẹ́ta ni wọ́n rí mú wá fún un tí kọ̀ọ̀kan sì ní bí ó ṣe lọ ìnímùnímúkà ìnímùmísúkà ìníkọ̀ọ̀bídùkà gbọ́lò ìní mùsàwáfíìká nínú tíra tàfàtìrì wọ́n túmọ̀ ẹ̀ sí pé èmi yóò kùn ọ́ lóorun wọ́n túmọ̀ ẹ̀ sí pé èmi yóò pa ọ́ tàbí èmi yóò gbẹ̀mí rẹ wọ́n sì túmọ̀ ẹ̀ sí pé èmi yóò gbà ọ́ kúrò lọ́wọ́ wọn àmọ́ torí pé ẹni yìí afọ́jú tó fẹ́ fa afọ́jú rìn ni kò lè dá tírà kankan ká kò wá mọ̀ pé àwọn bàbá tẹ́kọ́kọ́ túmọ̀ àlùkùránì sédè yorùbá àwọn mú ìtumọ̀ kan ní ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó pariwo wọn èmi náà mú ìtumọ̀ kan ní ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó mi ó sì bẹ̀rẹ̀ sí ní fàmí ló kọjẹ́ lórí iṣẹ́ iṣẹ́ ńlá tọ́lọ ń fún mi ṣe pé à mo ti bàtúmọ̀ kùránì jẹ́ o mo ti mo ti tú kùránì lódì o lẹ́nu ìwọ tó ga sí pé tá a bá sí kùránì báyìí tá a bá ní kí ló kọ súrà ìkó òpè jáde wàhálà dé wàhálà ó dé orúkọ súrà tá a bá kàn sí báyìí ọyà pé ó kọ súrà yìí kò lè dá pé kò lè dá pé anyway kókó tí mo fẹ́ sọ láàrin yìí wípé. ìtumọ̀ mẹ́ta ni wọ́n túmọ̀ èmi mùsàwáfíkà sí nínú tíra islam ìtumọ̀ kìíní ìníìmù ní múkà èmi yóò fi orúnkún ọ ìtumọ̀ kejì ìníìmù mí túkà èmi yóò pa ọ ìtumọ̀ kẹta ìní kọ̀ọ̀bídùkà èmi yóò gbà ọ kúrò lọ́wọ́ wọn láì ní pa ọ èmi sì lọ pẹ̀lú ìtumọ̀ kẹta nítorí pé ìtumọ̀ kẹta yẹn ó ti yanjú gbogbo ọ̀rọ̀ pé ọlọ́run gba isa ọmọ mọ́ríámù là ọgbà là kú lọ́wọ́ àwọn adéte àwọn ọmọ ìsírẹ́lì wàrọ̀ ọ̀fẹ́ ka ìláyà nígbà tọ́lọ̀ gbà látàkùn lọ́wọ́ wọn ó sì gbé e wá sókè lọ́dọ̀ rẹ̀ ní sánmà. wà mùtọ̀híruka mẹ́nàlẹ́bí na káfàrú. Allah tún wá ń ṣe ládùn fún wípé èmi yóò fọ̀ ọ́ mọ́ lọ́dọ̀ àwọn tó di kèfèrí gbogbo ọ̀rọ̀ tí wọ́n pa ọ táwọn kan sọ pé ọba ni ọ kí èsì sọba wọn lọ pèrè ẹ lọba jù èsì ò sì pèrè lọba jù yìí wọn lọ pèrè ẹ ní ọmọ Ọlọ́run ò sì pèrè lọmọ Ọlọ́run àwọn ni wọ́n ń pè ọ bẹ́ẹ̀ wọ́n lọ ọjọ́ kan nínú ọlọ́run mẹ́ta àwọn ni wọ́n dá ọlọ́run mẹ́ta sílẹ̀ kì í ṣèwọ ọlọ́run ọ̀kan ṣoṣo ló kéde fáyé gbogbo ọ̀rọ̀ tí wọ́n pa mọ́ ọ yìí èmi ó fọ̀ ọ́ mọ́ kúrò nínú àwọn ọ̀ràn náà wàjá ìlú kà káfàrú tó wá rí ọ̀wọ́ àwọn tí wọ́n gbà fọ́ lójú ayé rẹ yẹn tó ń tí bí wọn ò ṣe pọ̀ tó yẹn tí wọn ò ṣe pọ̀ ló ń kà yẹn èmi ò fi wọ́n borí àwọn tí wọ́n di kèfèrí nípasẹ̀ ìpètèpèrò wọn láti mú ọkàn mọ́ igi àgbélébù màá fi wọ́n borí wọn wọ́n jẹ́ta oró ni wọn ò ní rẹ́yìn wọn títí dọjọ́ àlèkìyàmà títí di ọjọ́ àlèkìyàmà wọn ò ní rí wọn ò ní rí aburú ṣe fún wọn fọ́mà ìláyà màrìjí okùn lẹ́yìn náà ọ̀dọ̀ mi ni ibù padà sí yín fa áhákùmù bẹ́yìn náà fún fi ma kuntum fihi takhtalifun mo sì máa ṣe ìdájọ́ láàrin yín nípa ohun tí ẹ yapa ẹnu sí ohun tó mú iṣẹ́ fi yapa ẹnu yẹn sí iṣẹ́ tí ìsá jẹ́ fún yín aláò ní òun lòun máa ṣèdájọ́ lórí ẹ̀ torí pé òun lòun lè fi ìyẹn sínú ọgbà àlìjẹ́ náà òun sì ni òun lè fìyàn sínú ọgbà iná ọ̀dọ̀ tòun nìdájọ́ wà ìdájọ́ ò lọ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí wọ́n sì lérò. bẹ́ẹ̀ ni pé aya fifty five mo ní màkà kínní ìdí ó dá aya fifty seven o ẹ̀jẹ̀ àkàdé bẹ́ẹ̀ o ẹ̀jẹ̀ àkàdé bẹ́ẹ̀. fàlámù. فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين ní ti àwọn tó ṣàìgbàgbọ́ èmi yóò jẹ wọ́n níyà líle ní ayé àti ní ọ̀run kò sì ní sí àwọn olùrànlọ́wọ́ fún wọn ok ní ti àwọn tó ṣàìgbàgbọ́ àwọn wo ni torí nígbà míì ń bẹ tí àwọn wòlíì àwọn pásítọ̀ àwọn reference tí wọ́n máa ń lọ tọ́ka sí àyà 56 yìí wípé fàámàlẹ̀dí na káfàrú ní ti àwọn tó sá ìgbàgbọ́ fàwọn àdíbùhùn aláàbà ìṣẹ̀lú ìdàtìjú ni yàwó èmi yóò jẹ wọn níyà tó le koko nílé ayé àti ní ọ̀run wọn ò sì ní rí olùrànlọ́wọ́ tó máa là wọ́n kò nínú ìyà nínú síkwẹ́ǹsì nínú síyà bọ́rọ̀ ṣe ń bọ̀ ta ni àwọn tó ṣàìgbàgbọ́ bí kò ṣe àlẹ́bí náà mẹ́tàrú kọ́tílà ìsá àwọn tí wọ́n pète pèrò láti pa ìsá ni àwọn tí wọn ò gba ànẹ́bì ìsá gbọ́ ni kì í ti àwa mùsùlùmí làgbà ànẹ́bì ìsá gbọ́ àwa gba ànẹ́bì ìsá gbọ́ gẹ́gẹ́ bí kùránì ṣe ròyìn rẹ̀ ṣùgbọ́n àwọn tí àyà yìí bá wí àyà yìí jẹyọ tẹ̀lé àwọn tí ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ wọn bọ̀ pé wọ́n dètè láti kan ìsá mọ́ àgbélébù àwọn wọ̀nyẹn ni àwọn yẹn ni àwọn tí wọ́n sá ìgbàgbọ́ àwọn tí wọ́n di kèfèrí nípasẹ̀ fàámàlẹ́dínà káfàrù ní ti àwọn tó di kèfèrí fàwọ̀ àdìbùhùn adábànṣẹ̀dìdàn èmi máa jẹ wọ́n níyà tó le fi dúníyàwó àfírọ̀ nílé ayé àti ní ọ̀run àwọn tó di kèfèrí nínú áyà yìí níbàámu sí àwọn áyà tó síwájú rẹ̀ ò lè rí tú nẹ́tíwọ̀kì ló ń lọ ló ń bọ̀ o nẹ́tíwọ̀kì ń lọ ó ń bọ̀ a ti fẹ́ parí ìjókòó tòní náà. fàámà lẹ́dí iná káfàrù ní ti àwọn tó di kèfèrí àwọn tó ṣàìgbàgbọ́ àwọn tó ṣàìgbàgbọ́ nínú gbólóhùn yìí níbàámu sí àwọn àyà tó síwájú rẹ̀ kò jẹ́ nìkan bí kò ṣe àwọn yẹ̀wúdí tí wọ́n pètèpèrò láti gbẹ̀mí Jésù àwọn tí wọ́n pètèpèrò láti kàn mọ́ di àgbélébù Allah wá ní àwọn wọ̀nyẹn àwọn tó di aláìgbàgbọ́ wọ̀nyẹn torí pé ẹ̀ ń bá ti pèsè pèrò láti gbẹ̀mí ànábì ọlọ́run yóò di kèfèrí ni ok ẹ̀ ń bá bú wọn yóò di kèfèrí ẹ̀ ń bá sọ̀rọ̀ sí wọn yóò di kèfèrí gbèlèdàsí ń bá lóun fẹ́ ta wọn Allah wá ní òun ó jẹ wọn níyà tó le láyé àti lọ́run wọn ò sì ní rí alárànṣe kan tí ó ràn wọ́n lọ́wọ́ tí ó bá wọn bẹ̀bẹ̀ tí ó bá wọn ṣìpẹ̀ tí ó fi kú nínú iná wà á mọ̀lẹ́bí na ámànú wà á mìlú sọ̀lẹ́hàt fàyíwà fíhí mùdúràhùn wà lọ́wù láyò ìbù zọ̀lẹ̀mí ní ti àwọn tó gbàgbọ́ tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ ìyẹn ni àwọn hawariyun àwọn hawariyun àwọn ọ̀wọ́ ọmọlẹ́yìn Ìsá méjèèjìlá yẹn àtàwọn tí wọ́n bá tún gba ìsìláàmù lọ́wọ́ wọn tí wọ́n ṣe ìsìláàmù tí ọlọ́run fi rán ànábì ẹ̀yìn sá níṣẹ́ sílé ayé títí dìgbà ìgbédìde ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn yẹn ni àwọn tí kùránì rí fáàsí pẹ̀lú gbólóhùn wa amadedina amanu wa amilu sọlihat ní ti àwọn tó gbàgbọ́ tí wọ́n ṣiṣẹ́ rere ai alhawariyun wàtàbíhùn àwọn hawariyun ọwọ́ àwọn méjèèjìlá tí wọ́n gbàgbọ́ nínú Ìsá àtàwọn tá bá tún gba ìsìláàmù lọ́wọ́ wọn títí di àsìkò ìgbédìde ànẹ́gbà Muhammad ọlọ́ọ̀láwọn wọ̀nyẹn fàyíwà fíhìmù yúrà wọn ọlọ́wọ́ bá máa pín ẹ̀san wọn fún wọn wọ́n máa fún wọn ní ẹ̀san wọn pátápátá ẹ̀san wọn ò ní kù síbì kankan ẹ̀san wọn kò ní kù síbì kankan wà la yuhibbu zalimin Allah kò sí fẹ́ràn alábòsí kí lẹ́yìn ṣàbòsí síbì sìn ẹ̀yin nà kí lẹ̀ ń sí báyìí ẹ ìtumọ̀ alukur'an ẹ nǹkan tọ́lọ̀ ń sọ ìwọ Mario Joseph ọwọ́ abọ́ síbẹ̀ ọwọ́ ń fi apá òfin fi ẹsẹ̀ òfin apá. bí ọlọ́run bá ṣe sọ ayà ẹ̀kalẹ̀ láti kà sétí ìtumọ̀ rẹ̀ sì nìyẹn nítorí náà ẹ jẹ́ ká dúró ń bẹ̀ yẹn ní òní insha allah insha allah eléyìí tí a máa mú sọ ní ọ̀la tí ọmọ jẹ́ ìtẹ̀síwájú òun náà ni àwọn àlàyé mẹ́rin kan. lórí àwọn ááyà tí a kà yìí mo fẹ́ mú àwọn àlàyé kan wá lórí ẹ̀ so èyí ni párágíráfù tó kẹ́yìn ní ojú ewé fifty ibẹ̀ la máa ti bẹ̀rẹ̀ ní ọ̀la insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk